ó mú wa máa bẹ láti gbà tá a ti jẹ́ nǹkan kan òun náà lọ́ba tó ṣe padà wa nígbà tí àsìkò àti lọ wa bá tó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ̀dá ìsẹ̀mí àti kú ni nítorí kó lè bá dán wa tani nínú wa òun náà ni ó ṣe iṣẹ́ tó sun àjò alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala ẹ̀rí ọ̀rọ̀ pé tá a bá sẹ̀mí á padà kú ọjọ́ nǹkan tó ṣe pé láti ìgbà tí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa tó ti ń ṣẹ̀dọ̀ ọmọ èèyàn tó ti jẹ́ nǹkan tí ọmọ èèyàn máa bẹ̀rù kódà gan ìbẹ̀rù kú òun náà ni sábàbí ńlá tó mú kí baba ńlá wa Adam aleyhi salam kọ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú jíjẹ nínú èso ilé ìtọ́nà fún jíjẹ rẹ̀ wíwọ̀ mi nítorí pé ńgbà tí ṣètọ́n ti ń tàn jẹ ó sọ fún yín pé èso tọ́lọ̀ wọn bá ní kọ́ má jẹ́ ń bẹ̀ wọ́n shajaratul khuld igi tó yẹ pé téèyàn bá ti jẹ nínú rẹ̀ èèyàn máa bẹ gbére pèsè láéláé àti pé pàápàá gan-an jíjẹ nínú rẹ̀ ní máa jẹ́ sábàbí téèyàn ó fi máa bẹ nínú ọlá tí kì í parí. àfẹ́ kú àfẹ́ máa bẹ láyéláyé láyéláyé bí tí ṣe máa ṣe ọmọ ìyanu ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé kò sí bá a ti ṣe lè pẹ́ tó láyé á padà fìdí ayé lẹ̀ náà ní níjọ́ kan gbogbo ipò yòówù tó lè wà gbogbo àyè yòówù kó lè dì mú lẹ́yìn yọ̀dọ̀kọ̀ mi mẹ́líkín kẹlẹ̀ wọlé mẹ́líkín wọlé nàbí yọ̀nyẹ̀rìṣù dẹ́ ìmàn abẹ́dà ọba kan sí tí lólé ayé lọ gbére kése kọ́dà mọ̀lẹ́kà kan sí tí ò ní kú anábì kan ò sì sí tí wọ́n máa sẹ̀mí títí láéláé kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá polongodo ní ọ̀tọ̀ kú o wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah àti pé pápá gan ọjọ́ ògbéǹda kìyàmà náà láàkùnrin lẹ́sàn àwọn atẹ́ eléyìí tẹ́ gbélé ayé ṣe ní pípé faman zahziha 'anil nari wa udkhila al-jannata faqad faz ẹnikẹ́ni tá a bá gbé jìnnà síná tá a wá mú àlùjẹ́nà onítàn ló jèrè wa mal hayatu dunya illa mata'ul ghurur ìsẹ̀mí ilé ayé ọjà sí nǹkan kan bí ìbá ṣe ẹrù ẹ̀sán jẹ ẹrù ẹ̀sán jẹ nì nítorí pé owó tá a ní ipò tá a wà ọlá tá a ní yóò máa gbé wa yóò máa já wúra wa á ti wá gbà pé yóò pé yóò padà gbé wa gbé jù sílẹ̀ náà nítorí pé àtọwọ́ àtọ́lá àti ipò àti gbogbo nta aláǹkóka nílé ayé yìí bí gbogbo wọn bá parapọ̀ tí wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ wọn à lè gbàyàn lọ́wọ́ kú téèyàn bá ti jẹ́ pé ọjọ́ kú rẹ̀ ti pé yóò kú náà nítorí pé tí kú bá ti gbogbo ẹ̀dá lápapọ̀ wọn ò lè gbàyàn lẹ̀ ọjọ́ owó ò tí ì pé lásẹ̀kù o tọ́jọ́ tí wa náà bá pé àlọ́ ni o ikú rẹ kò sì jó yọ kò dín kankan lọ́wọ́ aláyé ó tún máa ṣayé lọ ni títí tí ó fi dídọ́ tọ́lọ́ wọn sọ fún yàrá kó tó bá torí ẹ tí wọ́n bá kú ha nǹkó ṣe ayé gan gbà ìwọ wọ ń bọ̀ wà ń bẹ̀ gan kí ló ṣe kí láyé gbà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé oníkálukú wa kó gbìyànjú láti ṣe ní tí ó wúlò fún ẹgbẹ́ tí tọ́jọ́ ta wíì bá pé wọn ò ní lọ lára walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́wọ́n ọba kì í kò ní lọ ẹ̀mí kan lára táyọ̀ àsìkò kù rẹ̀ ńgbà rẹ̀ bá ti pé ọ̀ náà ni tó kọjọ́ yìí ó tó dé oníkálukú wa kọ́ máa tún àlùkìyàmà rẹ̀ ṣe oníkálukú wa kọ́ máa ronú báwo làtúbọ̀ tóun ó ti ṣe jẹ́ ọlọ́run bá wa ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa alihi wa ó ní innaka mayyitun wa innahum mayyitun ìwọ kù àwọn náà kù ìwọ òkú àwọn náà òkú gbogbo kú wá náà ní òkú torí ẹ àwọn màlẹ́kà gan òkú màlẹ́kà kú gan òkú sókè alótún kù eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n ike ikú yẹn ń bọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan míì táwọn wà ń abẹ́ ó lè ṣeéṣe ó lè má ṣeéṣe ni wọ́n wà àníṣin òun sáré pọ̀ ń wá mà abẹ́ kó lè ṣeéṣe ó lè má ṣeéṣe because kì í ṣe gbogbo ẹni tó bá lọ sílé ẹ̀kọ́ láti lọ kọ́ mà ló máa ní mà ẹni tọ́lọ̀ ń bá kọ́ mà yóò ní mà ẹni tọ́lọ̀ ń bá ọba sì kọ́ mà wọ́n wọnú rẹ́kọ́ọ̀dù pé wọ́n náà sìn wọ́n dé skul ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó lọ sí school àfojúsùn wọn ni pé àwọn fẹ́ gba certificate ọ̀nbẹ nínú ẹni tó rí gbà ọ̀nbẹ nínú ẹni tó ṣeéṣe kọ́ má rí gbà owó tẹ́rí tí gbogbo èèyàn ń sáré fún àwọn fẹ́ ni àwọn fẹ́ ni àwọn fẹ́ nìyí á ti mọ̀ pé ó ṣeéṣe ó sì tún ṣeéṣe ni nítorí pé gbogbo kálukú wa iná là ń gbìyànjú àti lówó a rí pé gbogbo òní ẹni tọ́lọ̀ ń bá kọ́ ọmọ yóò ní ẹni tọ́lọ̀ ń sì kọ́ ọmọ á rí i pé kọ̀ọ̀kan agbára kọ̀ọ̀kan gbọ́n àkọọ́lẹ̀ ní bá a ṣiṣẹ́ pọ̀ ẹni tọ́lọ̀ ń bá ti kọ́ nǹkan ọmọ yóò ní náà ni tọ́ bẹ́ẹ̀ náà lọ́lá bẹ́ẹ̀ náà nípò gbogbo eléyìí ó ṣeéṣe ó tún ṣeéṣe ni ṣùgbọ́n ikú ọ̀dájú ọ̀dájú pé gbogbo aláàkú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ni ó tọ́ ikú wò ìwọ tó ti tọ́ adùn sẹ̀mí wò á máa kí ọkú palẹ̀ máa àti tọ́ kíkorò kú wò lọ́jọ́ kan ibi tọ́rọ̀ wa ga sí tó sùn léwu sí pẹ̀lú òun náà ní kó ní kálukú wa ti gbà pàákù gbà wo àmọ́ gbà ti ń bọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ńgbà tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá ń sọ fún wa pé yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ẹ má ṣe kú láì kò jẹ́ mùsùlùmí àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan tó bá ríra rẹ̀ nù gbèsè ayé yìí rí i dájú pọ̀ ń bẹ mùsùlùmí nítorí ìṣẹ́jú wo ìṣẹ́jú àyà wo oníkú rẹ̀ ń bọ̀ ìwọ ọ̀mà kò sì sígbà tí ó lè wà ẹni tí ó bá kú láàárọ̀ yóò kú lálẹ́ ẹni tí ó tójú oorun bọ́ sójú kú ó lè tójú fò bọ́ sọ́wọ́ kú ẹni tí ó sì kú lọ́mọdé. yóò kú lágbàlagbà torí ẹ ọlọ́run ẹlẹ́dàá wa ó ti kọ ikú dáadáa yóò dé náà ni yóò wá mú kálukú náà ni nígbà tọ́jú ọtí ẹ bá pé ikú yẹn kò sí nǹkan tó máa fi yọ̀yàn ọlọ́mú olórí ibú ti lọ òbúrú olórí eruku ọwọ́ ara tiẹ̀ náà ó kú palẹ̀ mọ́. nítorí pé tiẹ̀ náà bóyá ẹ̀rín tó rìn láàrin ma bóyá ẹ̀fẹ̀ tó ṣe ń la ṣe má tó tún ní sèmi mà tó fi bọ́sà kìyàmù torí ẹ̀ àwa là má ìgbà wo láàkù là máa fi dá ogún ọdún tá a máa fi dá ọgbọ̀n oṣù àmọ́ tó wáyé kó ní kálukú wa bá mọ ìgbà wo ni kó òun bọ̀ ni ó dájú yìí pé ogún ọdún ọgbọ̀n oṣù eléyìí tá à ń dáhùn á mọ̀ yìí pé ó lè ṣeé ṣe kọ́lẹ́kọ́ à ń dalé kú lọ́wọ́ ni ẹni tí ó mà bóyá ìṣẹ́jú márùn péré ló kù fóun láti lò nígbèésí ayé tí wọ́n á ń dá ọdún márùn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá nìkan iná lọ mọ gbàtàsíkò òkú kálukú tí ọjà sí òní èmi ò ní gun mọ́tò mọ́láyé tèmi nítorí mọ́tò a máa ṣe kú pààyàn kò burú máa gun kẹ̀kẹ́ ẹlẹ́jẹ̀ kẹ̀kẹ́ afẹ́jẹ̀wà sọ ma pé ikú béèyàn bá kúkú mọ́tò ó lè kúkú kẹ̀kẹ́ ẹni tí ó kú ti kẹ̀kẹ́ ó lè kú ta lùpùpù ẹni tí ń rin sẹ̀ gan-an jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni mò ń lọ kọ̀ọ̀kan ti kú nígbà tọ́jọ́ kú rẹ̀ bá pé ó rí i pé ibi tọ́lọ̀ ń kọ́ sí pé ó kú yẹn ibẹ̀ náà ló ti kú. قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم sọ fún wa pé tó wá pé nu lé yín gan lẹ wà tí àsìkò kú ẹnìkan nu yín bá tó kò bá jáde kúrò nínú ilé lọ sí àyè ibi tọ́lọ̀ ń kọ́ pé yóò kù sí àà èèyàn kan ní ìsìn ọmọ Nàìjíríà ni. Ah, ah kò tíráàbù rí láyé ẹ̀ kódà kò ti abúlé kó wọn kò ti bẹ̀ bọ́ sí olúùlú ìpínlẹ̀ wọn ibi tí wọ́n bí un náà lọ wà tó fi pé bí ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún lẹ́gbàá kan rí tí ń lọ gbìyànjú láti gba visa ń bo lọ́dà ó ní òun fẹ́ lọ sí Malta Malta báwo kí ni bẹ ní Malta yẹn lódodo Malta yẹn tó ṣẹlẹ̀ ni pé òun fẹ́ lọ pàdé àwọn kan lọ Malta ìwọ tó dé Ìbàdàn rí tó dé Kórí ìwọ tó dákúrẹ́ rí òdòṣogbo rí áá òde Adó Èkìtì rí òtí ẹ̀dábẹ́kúta rí ọwọ́ àlọ́ ń lọ kẹjà láti kẹjà lọ Malta àfà nítorí kí bóyá ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé Malta ibẹ̀ lọ́lọ́run ọbọ̀ gbẹ̀mí rẹ̀ karamakumọ́lá lẹ́ẹ̀bà gbọ́ Allahu Akbar ẹlẹ́rú ti mẹ́rù rẹ̀ lọ ní Malta torí pé ibi tọ́lọ̀ ń kọ pé ó kùnà wọ́n máa tẹ́tẹ́rì náà sọ́n máa ra tẹ́tẹ́ bọ́ gọ́dá wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ọmọ kí ló ń lè rí kójọ lọ́la ọ̀la òde yìí àwa wítan ọlọ́mọ ń tọ́ pa mọ́ ẹ̀rín mi pọ̀ abẹ́rìn rẹ̀ pa mí hmm, ẹ̀rín rẹ̀ pa mí wọ́n máa sọ pé ọmọ ń tọ́ pa mọ́ kí lọ́mọ tó lè rí lọ́la ọ̀la nǹkan ọlọ́mọ bá tún fi ṣàpèjúwe ni kódà kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí lẹ́yìn ìṣẹ́jú àyà wọ́n ma ọlọ́wọ́n bá nìkan lọ́mọ. wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan màlúù wò ló ń kú. wòlá yorùbá ni wọ́n máa ṣàdúrà wípé ọlọ́run yà kú síbi tá a sọ wá wa. tó tó máa fẹ́ ṣépè fún yàn ó ní kò ní kú síbi tí aṣọ rẹ̀ wà torí pé tó bá kú síbi tí ò ti ní lójú orí tí wọn ò ti ní masari rẹ̀ ike ìyá tún jẹ́ ó tún sẹ̀sí lẹ́yìn ikú rẹ̀ nu tó bá kú síbi tásọ rẹ̀ wá ó lè kú síbi tí bàtà rẹ̀ wá so bọ́ọ̀ bá kú síbi táwọn èèyàn rẹ̀ wá ẹnìkan náà ni ó gbé ọ sí alọ́lọ́ nìkan lọ́mọ bíi tí kálukú ó kù torí ẹ̀ ẹ rí i pé àwọn anábìá ọlọ́run gangan gangan àwọn ẹni tí wọ́n á jí sí ọlọ́run ọba fún wa àwọn ẹni tó pè wá jìnnà sí kásẹ̀bọ sọ́lọ̀ ń wá sídìí kásọ̀lọ́ ń lọ́kàn ṣoṣo nínú ìjọsìn àwọn gan akọ́lẹ̀ fi hàn wá fún àwọn gan alára wọ́n bẹ̀rù kú wọ́n bẹ̀rù kú ẹ̀yẹ́ sì máa wo àlè wà jẹ́nà ṣáájú ká tó kú o síbẹ̀síbẹ̀ ta ló wá fẹ́ kú tọ́ba ní ta ló fẹ́ kú kọ́ náà wọ́n pé kí ni. oníkálukọ́ sọ pé bíi ti kú kọ́ alẹ́ ni tó tálákà jù ọ̀fẹ́ kú bó o wá lẹni tó lówó jù ẹni tó rí ń jáde yàtọ̀ sí pákó ọ̀fẹ́ lọ àwa tá a ní nǹkan gan ọ̀fẹ́ kú à ń bọ̀ síbọ̀ sí òun baba ńlá aleyhi salam ọwọ́ anú ẹ̀gbà wọ̀ọ̀rọ̀. wípé ọlọ́run ọba ṣe àfihàn àwọn ọmọ àtàrọ́mọdọ́mọ rẹ̀ fún. Ádámù á rí ẹnìkan nu wa ó wá mú un lójú pé ta lè léyìí wọ́n á ní Dawud aleyhi salam ni anabi Dawud ni Ádámù aleyhi salam ó wá lọ́dún mélòó wọn kọ fún pé yóò lò láyé wọn á lógójì ọdún ni ah ogójì kéré ẹ bá fọgọ́ta kunu tèmi ádámù sì ní ẹgbẹ̀rún ọdún tó ń lò one thousand wọ́n sì kó ogójì forty fún anabi dawud ádámù aleyhi sàlám wọn á wò pé forty kéré ẹ bu sixty fún nù tèmi kó fi já sí hundred ah, ọlọ́run bá sì ní káwọn mọ̀lẹ́kọ̀ ó bù fún un bàbá wa ádámù wa lo iye ọdún tó lọ nǹkan pé yóò lò láyé bó ti ṣe pọ̀ tó ń minus sixty màlíkà wa sọ fún pé ẹ ti súnmọ́ pé kí agbẹ̀mí yín o torí kó àwọn ànábì ọlọ́run ikú tiwọn yàtọ̀ sí ikú tiwa gbogbo àwọn ànábì táwọn ọba kú ọlọ́run ní kí àwọn màlẹ́kà kọ́ wá fún wọn lẹ́sàsà láàrin ikú àti ṣíṣẹ́kù wọ́n á sọ fún baba ńlá wa Adam pé ó sì kú sixty fún yín báyìí ah, no ọdún yín ti fẹ́ pé sáà pé minus sixty tó ti bùn Dawud aleyhi sẹlẹm baba ńlá wa sọ pé rárá o ó láti kú sixty wọ́n á ní ah, ẹgbàgbé ń jọ sí i ẹ fi sixty tọrọ fọkàn náà àwọn àrọmọdọ́mọ yín tí ó dì wọ́n dákọ rẹ̀ fún yín jọ́nà wọn ní jẹ́ wood, aleyhi salam baba ńlá ni kò sí ń tọ́jọ́ ìlú ọdún mi yóò pè pérépéré ọlọ́ọ̀lẹ́dàá wa ni kò burú ẹ bá wọn fi sixty wọn kù àsùn ti fún Dawud sixty kùn tiẹ̀ ẹ̀ sixty náà padà pé àbí òní pé ah bí ká sùn ká jí náà wàá náà padà kú. bàbá ńlá wa Ibrahim aleyhi salam ǹgbàdí màlẹ́kà kú dé tó ní ọlọ́run ní kí n mẹ́mìí wá anabi ibrahim alayhi salam sọ fún malayika pé ẹ̀mí tani gánà ẹ̀mí náà ni èmi khalilu rahman ẹni tí ọlọ́run ọba tó fẹ́ dé góńgó tèmi náà tọ́lọ́ ń sì mú mi fi ọlọ́run dé góńgó débi pé ìfẹ́ tí mo ní sọ́lọ̀ ń ti kún gbogbo ọkàn mi kò sáyè inú rẹ̀ má fún nǹkan mi èmi ni ọfẹ́ mọ́ ẹ̀mí mi màlẹ́kà kú á sọ pé sọ wá yẹ kí khalilu ọlọ́run kọ́ máa páyà láti pàdé ọlọ́run ah ìbẹ̀lẹ̀ anábì ibrahim sọ pé ọ̀dà kò burú máa wá mú mi lọ gáì allahu akbar anábì wa musa aleyhi sẹlẹ pàtí màlẹ́kà kúdé tó gbẹ̀mí rẹ̀ inú bí anábì musa ẹ̀mí ta anábì musa di ìfọ́tí fún màlẹ́kà kù ni lórí màlẹ́kà kú wa láwòrán gbogbo eléyìí wà nù sahiha àwọn àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ yàtọ̀ sírù kọ̀ǹdẹ̀ ọgbà etí màlẹ́kà kú ẹyin ju yẹn sì yọ. sọmọkẹ́tì wọn ò tí ì sọ pé ó kú ní ìsìn egun bẹ lára ẹ̀ lẹ́nìkan bá wá tó sọ fún ọ pé àrímalayé rẹ lónìí ó dájú pé egun rẹ ọkọ̀ọ̀kọ̀ náà wà wípé eh, ká máa wò bẹ́ẹ̀ mi ní kú ni bí wọ́n lọ́wọ́ kọ́ lọ ni ká máa wò. anabi musa aleyhi salam ó kó ìfọ́tí fún malayika kú ẹyinjú yẹn yọ malayika kú á mú ẹyinjú yẹn lọ bá musa ṣe ni o ọlọ́run tó ti mà tẹ́lẹ̀ kéru náà ọlọ́run dá ju malayika padà fún ọlọ́run á kí malayika kú tún padà á kú bá ti dé ó yé wa lọ. lẹ́ni tọ́lọ̀ ti dá ojú rẹ̀ padà sí bó ti ṣe wà tẹ́lẹ̀ ó tún wá sọ fánàbí Musa alayhi salam pé alọ́lọ́ ní kí mẹ́mí rẹ̀ wá sẹ̀ àmọ́ tí wọ́n bá fẹ́ kú ní ìsìn ọlọ́run ní kó fi ọwọ́ rẹ̀ kó fi lé ara wọ màálù iye irun tí àwọn ọmọ àka ọwọ́ rẹ àtàtẹ́lẹ̀ ọwọ́ rẹ ńtọ́ bá ká ọlọ́run fi fún ọ kọ̀ọ̀kan ee sẹ́yìn ọkọ́dún wọn pọ̀ ọlọ́run mọ thousands of years tó bá fọwọ́ rẹ lé màálù lẹ́yìn báyìí tí wọ́n bá karùn-ún ọlọ́run mọ thousands irun tí wọ́n kà ọlọ́run fi fún ọ kọ̀ọ̀kan anabi musa alayhi salaam sọ pé lẹ́yìn rẹ̀ ńkọ́ òkú náà ni ọ̀dà máa mẹ́mìí mi lọ báyìí torí ẹ̀ ikú tẹ rí yẹn ẹni tí ń ṣe dáadáa jù nínú wa kò fẹ́ kú báwo wá là wá láìdá ẹni tó ní mọ́nì tó nípọn gidigidi tí ń ṣe ń bẹ lórí dáadáa ṣíṣe jù ẹ̀rù kúńbà báwo wá lẹni tó jọ dàrán jù tí mọ́nì rẹ̀ ti jòrò tó ti jò dànù tó ti yòrò bí ṣúgà nù tíì gbogbo wọn náà wọn bẹ̀rù kù ikú ó tó níwáàzì fún gbogbo ẹni tó bá ní làákàyè òní bàbá wa wà ọ̀pọ̀ nínú àwa tá a wà láyé lónìí àwa tá a ní bàbá ó sì tún pọ̀ nínú wa àwọn tí bàbá tiwọn ti lọ ó làwọn ìyá wa wà. Wa púpọ̀ wa a sì ń ra àwọn ìyá wa dòní àwọn èèyàn pọ̀ táwọn ò rí ìyá tiwọn má àwọn náà mọ̀ wà láyé ńjọ́ kan máa ń ṣe sọ̀rọ̀ kú yìí làwọn náà ń gbọ́rọ̀ ńjọ́ kan lórí èpẹ̀ lókè èpẹ̀ táwọn náà ń wò wípé òní yá ní ìsìn pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ̀mí tún gùn. ẹ̀mí wo tún gùn ẹ̀mí wo tún gùn ó gùn débi tọ́lọ̀ ń kọ́ pé ó gùn dé yọ padà já náà ni ìyàn padà kú náà ni wípé ẹ̀dá kan lọ́lọ́run á kọ pé kò ní kú nínú àwọn èèyàn kò sí o wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta ọlọ́run ní àpàkọ́lẹ̀ máa bẹ láéláé fún ẹ̀dá kan rí nínú àwọn èèyàn ṣáájú wa nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ni kò ní ṣẹlẹ̀ lẹ́yìn tí wà nabi sẹ́tì wọ́n bá kú àwọn ẹni tí ń fi kú dẹ́rù bọ̀ táwọn máa bẹ láéláé ni àwọn ò ní sí láéláé ẹ rí òdodo ní sísọ tí wọ́n sọ pé ní tọ́lọ̀ ọbọ̀ ọ̀pá kò ní kú òdodo ni nítorí pé tọ́lọ́run ọba ọba ti pọ̀ ọmọ èèyàn lè máa gbìyànjú ṣùgbọ́n tásìkò tí ọlọ́run ọba dá fún ọba ti tò ẹnìkan tí ó pa kò sí o ẹni tọ́lọ́run ọba ọ̀pa kò ní kú bọ́lọ́run ọba ọba pa ni kò sọ́ba kan kò sẹ́nìkan tó lè pa ni nítorí pé gbogbo ẹni tí ó gbélé ayé yìí pàápàá alágbọn bíi ń fà wá sí ní nàìjíríà ń bí oríṣiríṣi àwọn ewu inú oníkálukú wa ni ó ti là kọjá nínú ìgbésí ayé yìí oríṣiríṣi àwọn pákáleke òun náà ló ṣeéṣe kó ti farafín nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n ńgbà tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ọ̀kọ́ wípé tí ọba lọ́nu ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọ́n tún sẹ́kù ó ṣeé ṣe ti ṣẹlẹ̀ gbogbo àwọn ẹ̀dọ́ lọ́n tọ́lọ́ kọ́ pé wà ń bẹ̀ lọ́jọ́ náà ni wọ́n kú ìwọ lọ sẹ́kù torí pásìkò tiẹ̀ ò tí ì tó ni pásìkò tiẹ̀ náà bá tó ìwọ náà lọ ni àìmọye tí digun lọ bá pàwọn fẹ́ pa òní lórí ma ṣùgbọ́n ẹlẹ́dàá wa. tí ò fún wọn pa tọ́lọ̀ wọn bá là torí pé àsìkò tó ọlọ́wọ́n bá kò tí ì pè lásìkò tó ọlọ́wọ́n bá pé lẹ́nìkan gbìyànjú láti pọ̀ ó lè rí ọpá ńjọ́ náà torí pé àsìkò tó ọlọ́wọ́n bá ló ti pé àmọ́ tí àsìkò tó ọlọ́wọ́n bá ti pé bí wọ́n bá gbìyànjú pé àwọn ọ̀pọ̀ wọn ò lè rí ọpá o torí ẹ̀ á rí i pé à ń gbòkáàtà láti máa ṣèrántí ikú lọ́pọ̀lọpọ̀ torí pé ikú tẹ rí yẹn òun ló máa ń wọlé adùn anabi sallallahu alayhi wa sallam ó ní akthiru dhikra hadhihi al-ladhat al-maut ẹ máa ṣe ìrántí olùwó àwọn adùn ọmọ ń wú àwọn adùn dànù. ẹ máa sì rántí kí ni nǹkan náà òun náà ní kú òun náà ní kú bá ń ṣèrántí kú lọpọlọpọ nítorí dájú òun náà nípa dá níjọsìn torí àmọ́ ronú pé báyà sọ̀látùl ìṣá yìí òun náà là ṣe káìmì tí tún ṣe mí ajẹ́pẹ́ ẹ jẹ́ kí n ṣe sọ̀láàtì yẹn kọ́ dáa bíi sọ̀láàtì ẹni tí ń dágbére fáyé ó di torí ẹ̀ lànà bí sallallahu alayhi sallam nínú tí máa ń sọ fáwọn sọ̀háàbà nígbà tí wọ́n máa tó sáfù lẹ́yìn rẹ̀ ó máa ń sọ fún wa pé sallu salata muwaddi' ẹ máa ṣe sọ̀láàtì ẹni tí ń dágbére fáyé kó di torí pé ètò jáde nínú sẹ́ẹ́ khawatimuha àṣekágbálọ́jà nínú sẹ́ ìtura ṣe káyìn tó bá dá àjọjọ tó sun wà púpọ̀ òun ni ó ti àpèjúwe ibi tó ń lọ torí ẹ gbogbo sọ láti tẹ̀ máa ti ṣe láyé yìí sọlú salata muwaddi' ẹ máa ṣe bí ẹni pé àṣemánu tẹ̀tún ní sèmi ìmọ̀lẹ́yìn rẹ̀ tó gbogbo ẹni tí máa ń rántí pé òun ó kù ẹ ní bá nídìí kọ́ máa sẹ́lọ̀ nítorí pé ẹ̀rú ọ̀mà bá kó má jẹ́ pé orí mọ́ńsẹ̀ yìí náà ní kóòdì tẹ́lifí wá di ọ̀daràn tí wọ́n gbé dìde ń dìde ọ̀daràn nítorí pé almaru yub'athu ala ma mata alayhi oníkálukú àwọn gbèdìde lórí ntọ́ba kú lórí ẹ̀ ní ọ̀hún pẹ́ bọ́ lọ sórí ìtàní pọ̀ ọ́ nítorí dájú ni pé wọ́n gbé ọ dìde ní ọ̀gbìn dàlùkìyàmà tó ń tẹ́ bọ̀ rẹ̀. bàbá zina ó ń ṣe zina lọ́wọ́ òun náà ní kúpọ̀ orí zina rẹ̀ náà ni wọ́n gbé ọ dìde tó bá di lọ́la ọ̀gbìn dàlùkìyàmà ẹni ó kún rùkú ẹni ó kún ní ìforíkalẹ̀ sáwọn kórìí rùkú àti ìforíkalẹ̀ rẹ̀ iná ni wọ́n ti gbé dìde tó bá di jọ́ ọ̀gbìn dàlùkìyàmà orí kíni wọ́ lọ́n fẹ́ kó gbé ọ dìde tó bá dijọ́ gbé ní dàlùkìyàmà ìwọ náà lọ́ fọwọ́ ara rẹ ṣàpèjúwe rẹ̀ nítorí pé nu sẹ́mẹ̀wá tó ń ṣe ètò dájú ni pé mẹ́jọ àbọ̀ ń bẹ iṣẹ́ burúkú ni ó sì ṣeé ṣe kọ́mọ jẹ́ pé nu ọ̀kan àbọ̀ tó jẹ́ dáadáa ìníkú ọkọ̀ ọmọ nínú mẹ́jọ àbọ̀ bóyá níkú àmú ọ torí ìgbà tán lọ sí hajj hajj ẹ̀yọ̀ kan ń ṣe ń gbèsè ayé rẹ̀ e wada ìlà arákùnrin kan ni lórí ràkúnmí rẹ̀ tí Irakumi tó gún ní kẹsẹ̀ tó dá lọ́rùn ó kú anabi wa sallam ó wá sọ pé ẹ wẹ ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára. aṣọ ìṣẹ́ráàmù rẹ̀ méjèèjì tí ń bẹ lára rẹ̀ náà ní fi gbẹ̀yìn lára ẹ gbọ́dọ̀ dá sọ́bù olójú ẹ gbọ́dọ̀ dá sọ́bù olórí. fa innahu yub'athu yawmal qiyamati mulabbiya torí kọ́lọ́ gbẹ̀ǹde lọ́jọ́ gbẹ̀ǹde al-qiyama lẹ́ni tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka orí ntòkú ni wọ́n gbẹ̀dìde tó bá ti jọ gbẹ̀ǹde al mọtímọtí ni kíní kan ṣe kíní kan àìṣe kíní kan ni kíní kan ṣe kíní kan bàbá ọlọ́fọ̀ òfò ọ̀fọ̀ òfò rẹ̀ ń lọ ń pa lọ́ọ̀ni kó fi dé ọ̀pọ̀ lọ́ọ̀mù apáǹgbà àwọn bá gbé ọ̀dìdé ńjọ́ gbẹ̀ndàlùkìyàm ṣé wọ́n ń wí olóòní gbọ́ àwọn èèyàn bá máa gbọ́ fọ̀ lẹ́nu rẹ̀ àgbà àti ẹ̀ ní tí ráyè torí pé lè kó lémùrè ìyọ́mọ ìrìn ṣáànù ní tí kálukú ti bá àbá máa ṣe ókè <laughs> orí ọ̀fọ̀ ni wọ́n kú sí àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé tí kálukú ti ń bẹ wájú rẹ̀ ó ti tó lẹ́rù ah, ó tó alẹ́rù débi pé ńgbà tánà bisalòlá àdìsọ́lá sọ fún wọn gbé wa dìde ọ̀rọ̀ọ̀tà ní òhò ṣùfàtà tí ò ní sí bàtà lára lẹ́sẹ̀ wa gòrìlà tó ń ta dọ̀dọ̀ gbogbo wọn bá wa dáàdi wọn bá wa dáàdi wọn kọlà fún wa kọlà fún wa adọ̀dọ̀ tó ti padà gbogbo tí ò ní sí ààyè àlébù lára oníkálukú wa ìyá ńlá wa sọ fún anabi sọlá àṣẹlẹ àìṣà radiyallahu anha ó ní wọn ò gbé wa dìde kò ní sásọ lára à àwọn ọkùnrin àtàwọn obìnrin ṣé wọn ò ní máa wò hóhó ara ìhòhò kọ. ìtọ́ bá wa ju gbogbo eléyìí lọ àṣà dilẹ̀ ni ẹni ó dilẹ̀ ní lédi bá diẹ. dídilẹ̀ tá a dilẹ̀ láyé ilẹ̀ ẹ̀ máa gbé à eléyìí ẹ̀ ẹ̀ wá sọ́tọ́wọ́ eléyìí ò tí ẹ̀ wọ̀ nǹkan torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí bá ń rántí ikú kò ní jọ̀dàrà kò ní jẹ́ ká kò ní jẹ́ kẹ́ni má ní èèyàn ọ̀tẹ̀ ò ní sí fún kò ní jọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀ fún kò ní jẹ́ múnáfìkì nítorí pé ronú kó wọn kù kò sì sígbà tí kú yóò lè jẹ́ kò sẹ́ni bọ́dì tó ní déètì lọ́wọ́ wa kò sì sẹ́ni bọ́dì tó ní aago tí kú ń bọ̀ wá bà torí rẹ̀ àwọn ẹni tí wọ́n ti rántí kú wọ́n máa ṣe àṣerọ́rùn wọ̀ àṣeráyé gbé òní gba àṣerọ́rùn wọ̀ mọ́ wọn lọ́wọ́ nítorí pé àwọn máa ronú pé ikú lè wá at any moment àmọ́ téèyàn bá ti rántí kú iná lẹ́rìí tí èèyàn ń ṣe bó ṣe fẹ́ yọ́n máa tẹ̀lẹ̀ bó ṣe wù yọ́n máa hùwà bíi ta ló lè mú mi so yóò ti gbàgbé bí pé tọ́lọ́n bá fẹ́ pààyàn run iná ni garagara wọn máa pọ̀ tí ó fi wá di pé kó wá palẹ̀ rẹ̀ má nípò pọ́jọ́ dàrá gbogbo ẹni tí bá rántí ikú kò sí tàbí ṣùgbọ́n aburú ò lè tọwọ́ rẹ̀ kó lọ bọ́ ọmọlàkejì rẹ̀ nítorí tó bá ma lórí àwọn àwa tá à ń hù lásán tá à ń fi ń sẹlọ̀ àmọ́ bóyá ọ̀rọ̀ náà lọ bóòní tá a bá tún fi sísẹ̀yàn tá a bá tún fi kún ọ̀rọ̀ wa èèyàn tó ṣe pé tá a bá fi lè gbé ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a gbé kú kò sọ́nà tá a lè gbà yọ̀gbẹ̀sán rẹ̀ ń jọ̀gbìn dàlùkìyàmù ọlọ́run àti ẹ̀ máa ń ṣàforíjì tó bá yẹ pẹ́sẹ̀ tá a ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni tí ò tó ìṣẹbọ sí tá a wá kú láì tọrọ àforíjìn ó lè ṣàforíjìn rẹ̀ fẹ́ni tó bá wù inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima akramakumullah lábẹ́ ọ̀rọ̀ kú eléyìí tó ṣe é pé ọkàn pa ọbanilẹ́rù yìí eléyìí tó ṣe é pé gbogbo oníkálukú wa náà ní tiẹ̀ ó dé lọ́jọ́ kan tó sì ń bùkátà ká ní ìpalẹ̀mọ́ tó gàdé nínú ìpalẹ̀mọ́ náà ní ká má fi ọkù níbi tá à ń ti ń sin lọ ká sì wọ ọtí níbi tí wọ́n ti ń sin lọ kọjá ẹni tó ṣe é pé ó di alukurani mú lọ́wọ́ méjèèjì ọ̀nkà ó ń se làákà ìsìn tó ń ké ó sì fi ń ṣèwàhù ó sì ń ronú nípa pé gbogbo ń tọ́wà nínú rẹ̀ ìwọ ni wọ́n fi ń bá wí òkè sẹlòmíì ìdáni o ṣe ń ṣe ìdáni ọ̀pá tí ọ̀n pa tì ìdáni o jìnà sí òun jìnà sí ó sì ràn kan dáadáa lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú bẹ̀rù eléyìí òun náà ni ó jẹ́ ká soríire lábẹ́ bẹ́ẹ̀ á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa pẹ̀lú bó ti ṣe máa ń ṣe ń tọ́ba fẹ́ lásìkò tó wù ọlọ́run ẹlẹ́dàá wa gba ẹ̀mí ọmọ ayá wa alhaj zakariya ọ̀làdìmẹ́jì eléyìí tí oníkálukú wa mà sí àjíkẹ́ ọlá ní àṣùbà ọjọ́ tàlátà eléyìí tó kọjá yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tọ́lọ́wọ́n bá ní kó ṣe wọn tó ṣe pé ààyè wọn wọn náà la gbé lọ sọ́spítù òkú wọn la dá padà sílé nígbà tó ṣe pé àsìkò wọn ti pé abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa kọ́ bá gbàbọ́ wọn ọlọ́run kó bá wa ṣìkẹ́ wọn ọlọ́run kó bá wa foríjì wọn ọlọ́run kó bá wa yáàfì wọn ọlọ́run kó ṣe àárẹ̀ tó ṣe wọn tí wọ́n fi kú yìí ní sábàbí àti pẹ̀sẹ̀ wọn rẹ̀ kí bá nàbí sallallahu alaihi wasallam ti fi yé wa gbogbo àdánwò tó bá ṣe mùsùlùmí ńṣe ló ṣe tó dórí ẹ̀gún tó bá gùn torí pé fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ fún ọlọ́run kó bá wa pẹ̀sẹ̀ wọn rẹ̀ aláàjì Zakariya ó dájú wípé wọ́n kù síbi tí wọ́n kù sí tọ́pọ̀ ṣùgbọ́n ọlọ́run tún wọn ṣe débì kan wọ́n sì dé èèyàn dáadáa lábala pé wọ́n jẹ́ ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe ní ẹni tó rọ̀ fún pé tó bá gbọ́ òdodo kódà bí ò tí ì lè tẹ̀lé yóò máa gbìyànjú àti pé wọ́n tẹ̀lé. aláàjì Zakariya láti ojú ayé wọn àwọn gán ti gbìyànjú láti ṣe àwọn nǹkan tó já sí sadaqatun jariya sílẹ̀ fúnra wọn eléyìí tó ṣe pé àwọn gan alára wọn ò fa yé fáàrí lẹ̀ fọ́mọ lórí wọn. Àlá Zakariya ó ti gbẹ́ kànga pẹ̀lú owó ẹ̀ ọgbẹ́ bọ́ọ̀ pẹ̀lú owó ẹ̀ ó sì ní káwọn ẹrú ọlọ́run máa pami mú mi kó máa lomi níbẹ̀ sọ́dà kọ̀járíya Àlá Zakariya ó ti kọ́ àwọn mọ́sálásí kalẹ̀ báà mà àmọ́ mọ́sálásí méjì tálàjì Zakariya kọ́ kalẹ̀ ṣáájú kó tó kú tálàjì Zakariya bá sì ń kọ́ mọ́sálásí ó máa ń rọ́ọ̀ṣì ẹ̀ bí ìgbà tí yóò kú lọ́la kó tó parí mọ́sálásí ọ̀hún eléyìí jẹ́ ti mọ́sálásí tálàjì Zakariya kọ́ sílé bàbá wọn níbi làkàmbẹ̀ yẹn ẹ̀yin náà rí ní déédéé ẹ̀bá títì ó tún jẹ́ ti mọ́sálásí lọ́la Zakariya tí wọ́n kọ́ sí fákítìrì wọn níbi póòtù nísàlẹ̀ general ń bẹ̀ yẹn so méjèèjì yìí àmọ́ bá àti ẹ̀mà míì ilé ìtàlá Zakariya tí wọ́n ṣe nínú ìgbésí ayé wọn nínú dáadáa aláàjì Zakariya òun náà ní ilẹ̀ tá a kọ́ mọ́sálásí yìí sí mọ́sálásí al yìí aláàjì Zakariya ló gùn wá nílẹ̀ yẹn aláì Zakariya sì bùn wa nílẹ̀ yẹn ní ìgbà tí ilẹ̀ yìí ọwọ́ ti millions ni wọ́n bùn wa nílẹ̀ yẹn lásìkò tí wọ́n bùn wa nílẹ̀ yẹn ndidi yọjú sí aláì Zakariya pé ẹ̀bùnmi lẹ̀ ẹnìkan mọ̀kànlá sí wọn wọ́n sì ní sẹ́mi mọ́ ọ́ràn yàn sí àwọn pé bẹ́ẹ̀ kí n sọ fún wọn kó ti parí àsìkò gbà yẹn àwọn tẹ́jà wọn bí di àrẹ́gẹ́dẹ́ wọ́n rọ kiri ká wọn ó sì ń wo àwọn pé bùn àwọn nílẹ̀ yìí sálà zakari yóò bùn wọn wọn á mú májẹ̀mú kan wá ìpètè bá bùn àwa nílẹ̀ àwọn almadina àwa yìí kan gbà bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ kọ̀wé wa tẹ bá kọ̀wé wa ẹ sí ẹ tún jẹ́ káwọn ọmọ yín náà fọwọ́ sí gbogbo ẹ̀ lọ́la zakari yà sí aláì Zakariya wá ṣe ń tọ́yà mi lẹ́nu gbogbo dọ́kúmẹ́ǹtì àti plan tí wọ́n ti ní mọ́ṣáláṣí náà làwọn náà fẹ́ kọ́ bì tẹ́lẹ̀ náà gbogbo dọ́kúmẹ́ǹtì àti plan tí wọ́n ti ṣe lórí ilẹ̀ gbogbo ẹ̀ wọ́n kó wá fún mi aláì Zakariya wá tọrọ nǹkan kan jọ náà wọ́n á ní kí n dákú tá a bá kọ́ mọ́ṣáláṣí tán àwọn fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi pé táwọn bá kú fún kí n jẹ́ kó ń sin àwọn sínú àgbàlá mọ́ṣáláṣí tá a bá kọ́ mo ní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ìbá ṣe tiwa láàkàn rí tí wọ́n fẹ́ sin yín ságbàlá mọ́ṣáláṣí kan àníjẹ́ wọn ó sin yín bẹ́ẹ̀ báwo wá ni tó bá jẹ́ mọ́ṣáláṣí tiwa wọ́n bá ní tọ́ àwọn ti gbọ́ bí ṣe gbọ́ràn wọ́n sì gbé lọ sílé lọ́dọ̀ àwọn ìyàwó àtọmọ wọn báyìí báyìí ńlọrọ tá a jọ sọ pẹ̀lú lágbájá wọ́n ti sọ pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ wípé wọ́n sin àwọn sínú àgbàlá mọ́ṣáláṣí ajẹ́pẹ́ táwọn bá kú ẹnìkan ò dábàá rẹ̀ ilẹ̀ ti rí i pé ńgbà tálà Zakariya kú mbọ́lá padà sí wọ́n sí orí tẹ alhamdulilah àwọn kan dábàá pé kán lọ sí wọ́n sí fákítírì so ṣùgbọ́n dodo náà ni wọ́n padà lékè orí náà ni wọ́n padà sí wọn sí aláàjì Zakariya wọ́n jẹ́ nìkan tó ṣe é pé tó bá gbọ́rọ̀ yìí máa wù wọn ike káwọn tẹ̀lé lópin ìgbà tó bá ti jẹ́ pé òun náà lòfin Ọlọ́run ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń ti bí ẹsẹ̀ ṣe ń dun aláàjì Zakariya ẹ̀rí kí wọ́n wà mọ́ṣáláṣí lásùbà. La níjọ́ tí aníwọ̀n sáré yìí náà tó fi padà já síkú ìbá sùn àwọn wa wọ́n sì padà sílé àtìgbà yẹn làárẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n fi gbé lọ síkú so ẹ̀yin tẹ́ lówó yòókù láyé ẹ̀yin ọlọ́lá ayé mọ́sálásí la rí ààrẹ yìí ń bẹ̀rẹ̀ wọ́n lóyún ẹ̀rú dẹ̀ máa ń bá àwọn pé táwọn bá lọ àṣùbà àwọn olórí ibú kan dẹ̀ lè ti gọ síbi kan kọ́ dẹ̀ wàá yin olúwa rẹ̀ níbọn kò burú ẹ má kú ma. sampo kẹlẹ rí bàbá ń bàbá ọwọ́ amẹ́sílásí ọwọ́ àṣìlọ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ gbogbo ẹ̀ lẹ́sìn fún wa. aláàjì Zakariya gbogbo dánilẹ́kọ̀ọ́ táwọn máa ń láàárọ̀ gbogbo ẹ̀ wọ́n máa gbọ́ wọ́n yìí sì sẹ́ni tí ó sálámà tàbí sálámà tí ó sàjáde kó mọ́ṣáláṣí bí wọ́n ṣe máa ṣe bàbá businessman. wọ́n tún dúró di àsìkò bọ́hà nínú mọ́ṣáláṣí. àìmọye làwọn àáfàá tí máa fẹ́ túni jẹ bí ẹ̀fọ́ ni wọ́n ti gbìyànjú láti tún wá sí bàbá yìí darí tí wọ́n máa lọ lẹ́ni tó ṣe pé ń gbìyànjú gbọ́nà ẹ̀bùrú lọ bá ń lé tó máa sì rí i pé gbogbo tí wọ́n ń sọ ọ̀jọ́ ń táwọn ń gbọ́ mọ́ṣáláṣí wọ́n sọ̀rọ̀ àná ń pé ọ̀kan nú àwọn tí ń ṣèdánilẹ́kọ̀ọ́ pé máa bọ̀ tó bá ti dé pé tọ̀ ìdílé yìí sọ òye mi wá àzíkẹ́ ẹ máa ṣe fún wa ẹ ṣe fún náà ọba tí wàá bẹ̀rẹ̀ sí ṣe wáàzí tó ti bá ti gbọ́ à gbogbo ti ń gbọ́ pé àwọn súnà làwọn àwọn kiri lọ́ba kó bá ta ọ́dà mo rí <laughs> so alhamdulillah so gbogbo èyí táwọn ń ṣeun ìní ń jẹ́ ká máa rí nǹkan kan wí aláàdì zakariya yìí wọ́n fẹ́ràn tí wọ́n bá ti sọ fún wọn pé nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ ṣe òun sì ní ìlànà eléyìí tọ́lọ̀ ń gbé kalẹ̀ yìí máa wù wọn láti ṣe àpèjúwe kan ìgbà tí akọ́kọ́ mara lọ́la zakariya wọ́n sọ fún mi pé ìgbà tí wọ́n fẹ́ pín ogún bàbá àwọn wọ́n rí i pé ìyàwó mẹ́wàá bàbá àwọn ti sáyé wọ́n wá pín ogún yìí àwọn àfáà tó pín wọ́n pín fún ìyàwó mẹ́wàá àtàwọn ọmọ wọn èmi á sọ pé à àwọn tó ṣe bí ọ̀daràn ni wọn o kó ló ṣe á pín ogún fún ìyàwó mẹ́wàá mẹ́rin lọ́lọ́ọ̀ ní ká pín ogún fún wọn ni àwọn ọmọ àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣe ń gbà náà nù ṣùgbọ́n ogun bàbá pọ̀ batch a nù batch b tún kù tá a fẹ́ pín bó ní ká ṣe mo á sọ fún wa mo ní alhamdulilayi ṣẹ̀rí àti wà ẹ má gbé wá sí ọ̀dọ̀ alálùmọ̀dínà kó má pè á gbàtẹ́ ti jọ́ rẹ̀ iná ni ẹ kàn fẹ́ bógun bàbá wa jẹ́ àbí kìnìkan kìnìkan kò sí wàhálà ẹgbẹ́ wa ṣẹ̀rí àti gbàtàn wá ṣẹ̀ríà tí wọ́n ṣàlàyé pé báyìí báyìí báyìí torí pé kíní yìí ń dá wàhálà lẹ̀ ẹ bá wa pín nílànà tọ́lọ̀ so wọ́n bá ṣàlàyé fún wọn ṣẹ̀ríà pé tọ́ inshàlá ẹ lọ kọ̀wé wa ikú afaramọ pé ẹ bá wa pín nílànà ṣẹ̀ríà torí wọn bá di kó búlẹgbẹ wọn bá di pé tani ẹ gbé wá ṣẹ̀ríà tọ wọn bá sì kọ̀wé wa bàbá ń sàlàyé pé tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà o àwọn ìyàwó tí bàbá filẹ̀ ó ti ju ṣẹ̀ríà lọ ẹ kọ àwọn ìyàwó mẹ́rin one two three four wọ́n ti pọ́ léra wọn tó sì dájú pé bàbá fẹ́ wọn bọ́lọ̀ ti ṣe wí àtàwọn ọmọ wọn àwọn ní òjògùn tẹ́ ẹ farama abẹ́ ẹ farama aláìsàkàríyà làkọ́kọ́ ẹ tó ní mọ̀ farama àwọn míì náà láwọn fara mọ́ àmọ́ ìyàwó five six seven eight nine ten àwọn oníjogún kankan o àfi sùúrù ìjọba ti fẹ́ sunkún kó sunkún abatuka lórí pé àwọn nǹkan tá a tọrọ pé wọ́n tún mú wa lálàyé wọ́n máa mú wa aláì zakari àwọn sọ fún mi lẹ́yìn ọ̀rẹ́ yìí aa ah, nǹkan ṣẹlẹ̀ nígbà táwọn kó ń ṣẹlẹ̀ à ha se àwọn eléyìí máa kí ó jọ àwọn bàbá bàbá táwọn kọ́ pín ogún yẹn lọ ni gbogbo àwọn mẹ́wàá wà lọ́gbà tiẹ̀ àwọn eléyìí wá sọ pé àwọn mẹ́rin kí ni jẹ́bẹ̀ mo làwọn ti kéwò <laughs> àwọn sọ fún ẹ lọ bá wọn kẹ sọ bẹ níbo ti kéwò wọ́n ti ẹlẹ́nìkan sọ pé wọ́n lọ lálì wọn bàbá ti dàlà mí tètè mọ́ <laughs> lọ lálì wọn tó àwọn ògbé ogun wa lọ sẹ́rí àkàmọ́ àwọn gbogbo <laughs> kò ní ìdìjà aláìsàkiri àwa sọ pé tá a bá ti ní kùn bí sẹ́rí àti ṣe wí yọ́yà wà ní still náà ni orí bẹ́ẹ̀ lọ́wọ́ àwà ah, aláìsàkiri ọkùnrin ni wàláhì tá a bá ti ní kùn bí wọ́n ṣe pé sẹ̀rí àwìn kó ju bó ṣe wà. so eléyìí èèyàn mélòó ló lè ṣe bẹ́ẹ̀ láwùjọ Yorùbá yìí bàbá tí èsè pókíó gbogbo ìdánilẹ́kọ̀ọ́ náà mélòó ní jókòó sáàpè kò lè má rí bẹ́ẹ̀ àmọ́ òwe tó bá ti gbọ́n tó bá ti dì mú ó dì mú ni ìwọ náà ọjọ́ kíyè sára ìwọ náà lọ tó bá lọ kankan náà ni wọ́n sọ ń pa tiẹ̀ náà níta bá sì rí ni wọ́n ṣe kí ni ni wọ́n sọ. So so aláì Zakariya èèyàn kan ní tó ẹ pé ìmọ̀ máa ìdá àtàṣìṣe rẹ̀ láì dá àtàṣìṣe títí máa yára fẹ́ túbà torí pé bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ tí bá débì kan aláì Zakariya wọn sọ ah Allahu akbar àwọn sẹ́lọ̀ gan ah, ọlọ́run dákun forí jà àwọn ọmọ gbogbo gbàyàn ọlọ́run dákun forí jà àwọn ọlọ́run dákun yá fi àwọn a wàláì bàbá yẹn ọlọ́run tún wọn sí ọlọ́run ẹlẹ́dàá wa tún wọn sí torí ẹ̀ náà ni ló ṣe jẹ́ pé ó jẹ́ nǹkan tó báyìí lọ́kàn jẹ́ pé ẹrú ọlọ́run yìí ó ti dẹni tó tẹ́rí gba sọ ó ti dára alẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó bá gbàbọ́ wọn ọlọ́run ẹlẹ́dàá kó bá foríjì wọn ọlọ́run ẹlẹ́dàá kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn ọlọ́run lè dáa kó bá a sin wọn lọ́mọ àlìjánà fún àwọn ọmọ aláàjì zakariya àwọn ìyàwó aláàjì zakariya aláàjì zakariya ló kú o ọlọ́run lè dáa wa kì í kú aláàjì zakariya lọ́lọ́ o alẹ́ islam ọlọ́ọ̀bì kan o ọwọ́ ìwọ̀nba ìwọ̀nba ni ìwọ̀nba díẹ̀ ni bàbá yín ṣe nú ó kù síbi tó kù sí tọ́pọ̀ àmọ́ wọ́n díẹ̀ yín náà làwa rí là ń sọ yìí tí ẹ̀yin ń kọ́ ẹ̀yin náà gbìyànjú ẹ mẹ́jọ jẹ́ pé bàbá yín lọ nítorí wù yín là ń ṣe o ẹ mẹ́jọ jẹ́ yín kú nítorí wù yín là ń ṣe o ẹ rántí kébi táwọn lọ wọn ò ní dá lọ àwa náà lọ ń jọ kàn so kí ni àwa tá a kù la gbèsè níṣẹ́ la hù níwà lẹ́yìn ẹni tó kú eléyìí pàtàkì púpọ̀ pé ká mójútó kò sí tàbí ṣùgbọ́n gbogbo àwọn aláàjì Zakariya yìí olówó la mọ̀ wọ́n sí sàmì olówó ni irú wọn ń ṣe àwọn olówó yìí sábà train àwọn ọmọ wọn lórí ẹ̀sìn so àwọn ọmọ wọn náà wọ́n yìí wà train lórí ẹ̀sìn eré tí kálukú náà máa sá ni mo fẹ́ ní tèmi náà bí bàbá mi ṣe jólówó èmi náà fẹ́ jólówó bàbá bàbá mi olówó ni dádì mi náà olówó ni èmi náà ń kọ́ mo fẹ́ jólówó irú òròrí tí wọ́n máa gbé kánù tó ẹ jẹ́ kí irú òròrí yẹn ó yí padà látòrí tiyín ẹ̀yin ọmọ aláàjì Zakariya àkẹ́ lówó dà àmọ́ kẹ́ ẹ tún lẹ́sìn pẹ̀lú rẹ̀ ó dáa lásán lọ ẹ dàgbà ju àwọn ọ̀dọ́ tí ń gbọ́rọ̀ Ọlọ́run jojúmọ́ yìí lọ ẹ má jà wọ ẹ̀yìn tì níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run kó a sọ pé owó tí mo ń ṣírò àkáǹtì tó fẹ́ wọlé àkáǹtì rọ́ owó rọ́ tó lọ tó ní mú lọ síbi kankan sọ àwọn ọmọ tí wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n ń gbọ́ tànàbí Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ògbà àwọn yìí báyìí àkílẹ̀ yín rò ṣé bá tún bọ̀ tán wa kó lè bá a dáa ni kí ìṣesí wa kó lè bá a sún wa ká lè bá ara lè jẹun náà wọ̀tọ́ bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ẹ̀yin náà lára ẹ má gbẹ̀yìn o níbi tí a bá ti ń sọ̀rọ̀ lọ ẹ má gbọ́ kẹ́sì má fi ṣe wà nítorí pé owó wo ló wúlò owó tó wúlò lówó tí bá ń bẹ lọ́dọ̀ ẹrú tó dáa tẹ́rù ọ̀bá jẹ́ni dáadáa owó yòówù tó bá wà lọ́wọ́ rẹ̀ kì í ṣe owó tó wúlò torí pé ẹrú tó dáa ni ó lówó lọ́nà tó dáa lílo owó lọ́nà tó dáa ní máa wá ṣe sábàbí kẹrù ọ̀rọ̀ àlùjáná wọ̀ owó gangan fúnra ara rẹ̀ kò ní láárí tẹ́ni tó ní ọ̀bá ti lẹ́sìn torí ẹ̀ ìwọ ò lè máa tó lè fowó ṣe tó fi ra àlùjáná ọgbọ́dọ̀ rìn súnmọ́ àwọn ìtọ́ mọ̀ ń pàtọ́ lọ ló fi máa mọ̀ pé ibi ìlọ ẹ̀kọ́ náà ó sí kọ̀yẹ́ kọ́ ọ̀nà síbi. lẹ́yìn náà kí n máa diwó ká kí n máa diwó ká owó mi owó mi owó mi ọ̀nkàn ṣe mẹ́gáàdì lásán ni. màmá tó bá yẹ kó owó tó ní o òun lò bó ti sọ bó ti tọ́ bó ti yẹ bó ti tọ́ bó ti yẹ ìwọ lọ́ọ́ jèrè tó rí i pé adúrú tí mo ti ṣe síwájú tí ń lọ dé bá ọ̀pọ̀. torí ẹ̀ kẹjẹ ni tó ṣe pé yóò rìn sún mẹ́sìn àtàwọn ẹni tó lẹ́sìn eléyìí ó mú káwọn ẹni bú àwọn aríire bánijẹ́ àgbànsalẹ̀ lásán kí wọ́n rí yín sá àwọn òní dáadáa tó ń ṣe fún yín tẹ́lẹ̀ náà àwọn fẹ́ bà ti yín jẹ́ ni sẹ́mi pé yorùbá náà sọ yìí pé oríṣiríṣi ọ̀bẹ là á rí níjọ́ ọkú erin ọlọ́kan ọ̀jọ̀kan ètè lọ́jọ́ sàrà so gbogbo irú wọn ló máa ń sábà rọ kiri ká àwọn ẹni tó máa lówó yéé ṣe tó rọ torí níta fẹ́ gbà lọ́wọ́ yín ni ẹ sì ti wá kọ́kọ́ gbé ìgbésẹ̀ kan eléyìí tó ṣe kọ́ jọ wá lójú ọlọ́run ẹlẹ́dàá ó sì san yín lẹ́sàn-án so ìgbésẹ̀ náà ni pé abáyín sọ ẹ sì gbọ́ ẹ sì gbà ọlọ́run san yín lẹ́sàn-án rẹ̀ a sọ fún yín pé kò sí kankan tọ́jọ́ ẹjọ́ kẹta kò sí kankan tọ́jọ́ ẹjọ́ kẹjọ kò sí kankan tó jogójì ọjọ́ ẹni tó bá ní kẹ́ ẹ sí àwa pè níjà kọ́ mẹ́rin rẹ̀ wá á ràn lọ mọ́kà lọ́dún yìí. tó ẹ sì gbọ́ ẹ gbà á ah, ọlọ́wọ́n bọ́ sàn yín lẹ́sàn rí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa yóò tún ẹ̀yìn náà sí gbogbo bí tẹ́ kù sí ọlọ́wọ́n bá yóò tún yín sí á níjà ẹ sèyí báyìí ọjọ́ mi lójú pípọ̀ débi pé mo tún gbọ́ pé nínú yín la ti ẹni tó sọ fún àwọn ẹni tí ń yọ wọn tí ń yọ yín lẹ́nu pé a ah, kìí ṣe lùsàkà ni ó kù táwa máa ṣe kíní kan a ah, kíní kan pé ẹni tó bá fẹ́ sí kọlọ́mà sílè rẹ̀ àwọn òsè nǹkan kan bì Allahu Akbar ọlọ́wọ́n bọ́ sàn yín lẹ́sàárì tó ní wọn náà ń gbọ́n oúnjẹ tí bàbá tiẹ̀ náà bá kú àbí ìyá rẹ̀ láàmọ̀ tó ń sọ alùsùnà alùsùnà àárínjọ́ náà alùsùnà ni wọn àbó kúrọ̀ àárínjọ́ yẹn torí ẹlòmíràn sọ ah, wọn wọn ẹ̀hẹ́ so torí délé àwọn ọmọ yìí báyìí wọ́n ti fa kọyọ báyìí ọlọ́wọ́n bó ti san wọn lẹ́sàn-án rí ọ̀kan ni wọ́n ń pè mí lánàá ó ní pressure yẹn ti pọ̀ jù mo ní bẹ́ẹ̀ ni bọ́lá ṣe máa ń dáyà wò nù ahasiba nnasu ayyutraku ayyaqulu amanna wa hum la yuftanun wa laqad fatanna أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين nínú ìdáhùn yẹn làásìrì rẹ ó ti tú tá a bá gbàgbọ́ lódodo àbọ̀ gbàgbọ́ lódodo àsìrì rẹ máa tú torí ẹ̀ pressure yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ ni kò sí wàhálà ẹ̀yin náà pressurize wọn ni irin ló máa ń dín irin ọlọ́ àwọn ẹni tó jẹ́ pé aládàádálẹ̀ làwọn ìdí àdádálẹ̀ làwọn ti ń jẹun wọ́n fẹ́ jẹ àmàlà pé kíkọ́ sàdégbọ̀wọ́ àwọn táwọn sọ pé kọ̀tọ̀ kọ́ra àwọn onídàádọ́ ọ̀dà tó sọmọ pé wọ́n ti ṣèjọ́ kẹta bàbá rẹ̀ ó tún ṣèjọ́ kẹjọ sá ó tún ṣogójì ẹjọ́ sá o sì tún bẹ́nu kó n tún lẹ́ra rẹ̀ má lò súnà kò sí wàhálà láti túbá lórí ètò ti ṣe síwájú. ọmọ a sọ pé lọ́wọ́ istaqbaltu min amri mastadbart a àbá ti dánrú ẹ wò tọ́lọ̀ ń bá ní kí rúurọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni àbá ti dánrú ètò àti ìdánwò mà astaghfirullah. àmọ́ táwọn máa dunnú pé ah àwọn ṣe jọ́kẹ́jọ́ pé kí ni ọ̀daràn torí ẹ alhamdulillah ọlọ́run ọba ó túnbọ̀ mú yín dúró sí i ọlọ́wọ́n bó túnbọ̀ ràn yín lọ́wọ́ sí i so gbogbo wa náà aláìsàkàríyá tí wọ́n sa aláìsí nínú àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí ni gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń ṣàdúà ẹ máa rántí wọn nínú àdúà yín gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń bẹ́lọ̀ ẹ máa rántí wọn nínú bẹ́lọ̀ yín pé kọ́lọ́n bá wa foríjì wọn kọ́lọ́n bá wa kẹ́ wọn kọ́lọ́n bá wa gẹ̀ wọn kọ́lọ́n bá wa yáàfin wọn iwájú tán kọjú sí kọ́lọ́n jọ dáa ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ọlọ́run kó má bàjẹ́ àwọn ìyàwó tí wọ́n fi sílẹ̀ ọlọ́run dákun má ṣẹ̀rù bà wọ́n àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa dákun má dàrin wọn rú má sọ wọn dọ̀tá ara wọn jẹ́ kí ìfẹ́ tó lágbára kó túnbọ̀ jọba láàrin wọn ọlọ́run ẹlẹ́dàá kó tún lé oníkálukú wa ṣe ọ̀nà oníkálukú wa ọlọ́run ọba kó tún ṣe ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo gbàtà náà bá ń bẹ láyé ọlọ́run kò jẹ́ ká máa bẹ lórí al-islam gbogbo gbàtọ́lọ́ yẹn lè dáwọ́ bá sì gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run kò foríjì gbogbo àwọn òkú mùsùlùmí àwọn ìjọ pé wọ́n gbà fọlọ́n fọlọ́n nìkan la gbọ́dọ̀ sìn lódodo tí wọ́n sì ń sìn lódodo lójú ayé wọn tí wọ́n sì tún gbà fanabi muhammed sallallahu alayhi wa sallam pé ìránṣẹ́ ọlọ́ọ̀ni tí wọ́n sì ń tẹ̀lé tiẹ̀ lójú ayé wọn tí wọ́n kó ṣe gbogbo wa lọ́mọ àlùjánnà kó má ṣe wa lọ́mọ aná kó má jẹ́ kí ọmọ aná tara wa jáde subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.